اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وزد وبارك على نبينا محمد وعلى آله وصحبه وعلينا أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ربي فلان با سبحانه وتعالى باتي أكوا ننو أنو رتوني أما براوا مسلمي بس نجكي أما شيء شيء أما لين نبي توتو abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó mọ́ jà wá lẹ́yìn ànábì tí tá fi lọ pàdé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala èdè ètò yìí tó wá tí a ti ń retí ní hadiyu nabi imana anabuwa muhammad sallallahu alaihi wasallam ní ọ̀pọ̀ súnkàn èyí tí a ti ń gbọ́ yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ètò náà lọ́mọdé òkú láéláé ọlọ́njú tó mọ̀ gbèrò sí káàkiri aláàtìtòbí ọlọ́run ọba àwọn onímọ̀ àwọn fadílà tó sheikh abu musab ibrahim ibn saleh aganija wọ́n ti wà ń kalẹ̀ wọ́n sì ti gbáradì láti ṣe wá láǹfààní láàárọ̀ yìí èyí tí wọ́n fi ṣe wá láǹfààní láàárọ̀ yìí tí ó jẹ́ oúnjẹ mi a fẹ́ kí kálukú wa kákàkólé kan ọ̀rọ̀ yẹn torí ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ni òun náà ni alaamalu bilẹ̀ ṣíṣiṣẹ́ tọ́ntà ṣíṣiṣẹ́ tọ̀ ń tá a bá mà òun náà ni ọ̀rọ̀ wọn yóò dálé lórí ní àárọ̀ ẹ̀dá kan jẹ́ ká farabalẹ̀ bisimilah. alhamdulilahi wasalaatu wasalaam ala nabiyina muhammad wa ala alihi wa ashabihi wa alena ajimahi ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba tí ó tún kádàrá pé a tún máa bẹ láyé di dédé àkókò yìí kọ́lọ́run ọba kò já máa bẹ nínú dẹkùn kama ìbẹ̀lẹ̀ ààyè wa kí ọmọjà fìnira lu ayé kó wá ṣe kó jọ ọjà rè kó má ṣàṣàlékún dáadáa wa nídìí ọ̀rẹ́ ẹ̀sìn wa kò jẹ́ ká ṣe pẹ́ kó sì gbà nígbà dà fún wa. eléyìí tí a máa sọ òun náà ni tí a ti gbọ́ tí wọ́n pè fún wa pé alàámọ̀lòbìlẹ̀ elmi ìṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ èyí tí kálukú bá mọ̀. tí a bá wò láwùjọ a rí i pé ìmọ̀ pọ̀ kọ́dà àsìkò wa tá a wà yìí ìmọ̀túnfẹ́ rọrùn ju àná lọ ìmọ̀túnfẹ́ rọrùn ju àná lọ àsìkò yìí ìmọ̀ rọrùn débi pé àwọn èèyàn wọn kọ́ mọ̀ lọ́tún lọ́sì kò fẹ́ẹ̀ sí ààyè ibì kan tí wọ́n ti máa kọ́ mọ̀ akọ́mọ̀ débi pé gan à ń kọ́ lérí sẹ́ẹ̀tì à ń kọ́ lérí lérí íńtánẹ́ẹ̀tì tíra téèyàn tó sọ pé láyé ìjọ́hun téèyàn láǹfààní àti ní ní nínú ilé èèyàn ní lérí sẹ́ẹ̀tì àìmọye tíra tó ti pé ìmọ̀ nísìn ó rọrùn gan-an tàbá wọlé àwọn ilé ẹ̀kọ́ wa káàkiri a rí i pé ọdọọdún àwọn èèyàn jáde tàbá wo nílẹ̀ yorùbá lásán tàbá wo àwọn tí ń jáde mẹ́ẹ̀ lọ́dún á fẹ́ lè máa kà wọ́n fẹ́ máa wọ thousands thousands wọ́n máa wọ̀ lọ́dọọdún tòun ti bẹ́ẹ̀ ìmọ̀ yìí pọ̀ à ń kọ́ nu mọ́sálásí à ń kọ́ ní gbogbo àsìkò ó débi pé gan ọ̀rọ̀ mà wọ́n ń kọ́ lálẹ́ wọ́n ń kọ́ láàárọ̀ wọ́n ń kọ́ ní ìrọ̀lẹ́ kò sẹ́nìkan tí ó sọ pé òun ò tiẹ̀ fẹ́ lásìkò kan láti pé òun ò lè rí mọ̀ kọ́ bí mọ̀ sí wá pọ̀ tó yìí náà nì tọ́ pírẹ́mù tá a wá ní jùlọ láwùjọ wa náà ni pé ìmọ̀ yìí kàn ń pọ̀ ni yìí kàn ń pọ̀ ni kò ṣiṣẹ́ àfi ṣiṣẹ́ tó bá jẹ́ pàwọ́ tá a já àfáà lónìí à bá ń lo àwọn ìmọ̀ yìí ni tá a fi ń ṣiṣẹ́ ni àwùjọ ọba dà jù báyìí lọ mọ́ṣáláṣí wọ̀ bá rí bó ṣe yẹ kó rí a rí pọ́pọ́ ọlọ́kọ̀ mọ́ṣáláṣí lónìí ìmọ̀lẹ̀ tó yẹ ká máa rí níbẹ̀ àárí àǹfààní tó yẹ ká máa rí níbẹ̀ àárí àfikọ́jẹ́ ká máa rí ọ̀rọ̀ pé ìyá arísí omówó ten naira wá ìyá bèláwù òun náà mówó twenty naira wá alájà ọlárẹ̀wájú àwọn náà ṣe báyìí tá a máa gbọ́nu mọ́ṣáláṣí nu ẹ̀sìn wa ti ẹ̀ wá fẹ́ débi ẹ pé àti ẹ̀ fẹ́ mọ nǹkan míì ju pé bọ́yọ̀ ọ̀rọ̀ àdúrà náà lọ tọ́ àtọwọ́ kàkàkọ̀wò jọ ọ̀rọ̀ owó nìkan náà lọ́kàn wa tọ́ àwọn èèyàn ń kéwú tán lónìí ẹlòmíì wọ́n fi ń lérí párí káàkiri àdúgbò ni wọ́n fi ń lérí kọ́kọ́ káàdúrà àdúgbò ni wọ́n fi ń ṣe jálàbí ni ṣé ń ta lọ kọ́ lè kéwù lélẹ̀ ṣé ń tó ń ta torí ẹ̀ lọ lè kéwù lélẹ̀ kọ́dà ẹlòmíì tó fi rẹ̀ ti sára ẹ̀sìn tó fi rẹ̀ ti sára súnà náà nì tẹ́lòmíì bá rí àwọn àǹfààní tó ti pé ó jẹ́ pé àǹfààní ara rẹ̀ ni ó ṣetán láti gbódòdó jù sílẹ̀ ó ṣetán láti máa parọ́ ó ṣetán láti àfa ọ̀rọ̀ ẹ̀sìn lónìí ọ̀rọ̀ ọlọ́run ọba tànàbì kọ̀ kọ̀ǹtró gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun nìkan ní kọ̀ǹtró wọn a ṣetán láti tẹríba fọmọ yíbò àṣetán láti gbàfà fọmọ ibo tó ṣe pé ó bá lówó lọ́wọ́ àmọ́ àwọn tó jẹ́ àfẹ́sìn àbáwọn tí wọ́n jẹ́ àwọn gbẹ́kẹ́ni àní ṣèkẹ́ni àní juwọ́lẹ̀ fún tó jẹ́ òdòdó lọ́dọ̀ wọn torí ẹ̀ ọ̀rọ̀ ọmọ ní ọ̀pọ̀ àmọ́ àìló ní ọ̀la àdánwò tó kàn wá ni tó jẹ́ pé eléyìí ni ó kí nu gbogbo ẹni tó bá mẹ́sìn ó kí nu rẹ̀ ọmọ bàjẹ́ ká sì mọ̀ ìmọ̀ tá n kó tá n ń kọ́ yìí ọlọ́run ọba subahana wa ta'ala kì í ṣe tó tó gbà lérò jò lọ níbi ọ̀rọ̀ ọ̀mọ̀ ni pé kákan kó jọ pọ̀ lọ tọ́jú òun náà ni ká ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ tá a bá mọ̀ ká sì jẹ́ kí ìmọ̀ yìí wa nínú ọ̀rọ̀ wa nínú wa. nínú wà wa eléyìí ni tí ẹ̀sìn tí ó ń retí lọ́dọ̀ wa gbogbo àwọn tá à ń lọ sílé kéwú àbá àtà ṣe pé àṣàlátù náà là ń lọ ni àbí àjòkó láyé àjòkó mọ́ṣáláṣí náà nínú ọjọ́ jimọ̀ náà là ń kọ́ là ń kọ́ ẹ̀kọ́ wa lérí mímbàrí tí ìmọ̀mù ń kọ́ wa gbogbo wa yìí gbogbo ń tà ń kọ́ yìí ni ìtọ́lọ́mọba aláàfẹ́ ká ṣe òun náà ní ká lò ó kọ́ hàn lára wa tówó bá jẹ́ tó ṣe pé à ń kó jọ ní ká lè bá a ná ìmọ̀ náà ní àmọ́ ń wá àmọ́ ní nítorí káfí ṣiṣẹ́ ni kì í ṣe pàǹkan ni káwá tọ́jú rẹ̀ sí inú ilé ló fi já sí pé ní ọ̀rọ̀ ọmọ tá a bá ń sọ wàláyé ṣáànùhó adéhìm ipò rẹ̀ ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba púpọ̀ o òun lọ́fà tó fi jẹ́ pé gbogbo àwọn tí máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ wọn ni ọlọ́run ọba subahana wàtàhálà ó kádàrá pé àwọn ẹ̀sán tiwọn náà ní yàní sawabun adéhìm kẹrìm ẹ̀sán tí ó tóbi gani tí ó sì jẹ́ sàn alápọ̀nlé ọlọ́run bá subahana wa ta'ala sọ fún wa láàyè kanú alukoraani ọlọ́run nífa ní ìmọ̀ ajurul amílì ọlọ́run ní o mandala ń dàla iṣẹ́ máa ń dàla ẹ̀sán èyí tó ṣe pé á san fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ tí wọ́n bá mọ̀ eléyìí máa jẹ́ kó yé wa pé ọlọ́run ọba gangan fúnra rẹ̀ ọkọ̀ fáyì ẹ̀sán tí àwọn tí wọ́n bá ṣiṣẹ́ tọ ìmọ̀ wọn ọkọ àfa ó tún kọlifáyé ó tún bá a hélè pé mọ́ńdà ńlá rẹ̀ ó tún mọ̀ pọ́lọ́ ń bá mọ̀ pé ẹ̀sán yẹn sì kíni ó tóbi bọ̀ táwọn yẹn bá wá ń kọ́mọ̀ tí wọ́n bá ń lò tá a bá ní ẹ̀sán tí wọ́n gbà ládá tí wọ́n máa gbà tá a bá lọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àjẹsí pé ní ìyà téèyàn ó rí ń bẹ̀ náà nì ìyà yẹn náà ṣe kíni ó máa pọ̀ gan-an gbogbo àwa tó ṣe pé à ń kọ́ mà ìta kọ́nu mọ́ṣáláṣí ni ìta kọ́ lọ́jọ́ jimá ni èyí ń lọ kọ́ lálẹ́ ni èyí ń kọ́ ní dibi pé wíkẹ́ndì lónìí àwọn èèyàn ṣe kí ni wọ́n ń kọ́ mà ń bẹ̀ tí wọ́n sì ń di àfa láti bẹ̀ torí ẹ̀ àwa tá a bá ti wá lo ìmọ̀ yìí ó túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n ìyà èyí tóbi ń fún ó ń sọ

old testament wọn ò ló ń tọ́wà nínú rẹ̀ kàmátàlélẹ̀ himar ọlọ́run lápèjúwe àwọn tí wọ́n lọ kọ́ ìmọ̀ yìí nípa tírọ̀ ọlọ́run ọba tá a mà sí taurot tí wọ́n wá lò tí wọ́n fi ṣiṣẹ́ ọlọ́run ní àpèjúwe wọn lọ́dọ̀ wọn ọlọ́run ọba ẹ̀jẹ̀ káwọn náà ohun tọ́lọ́run bá ń fi wọ́n wé gbùwọ́ tó lò mọ́ rẹ ọkọ́dodo òòlò ọkọ́ kéèyàn máa lò fẹ́nu òòlò àfa ọkọ́ pé kéèyàn máa ṣẹ́ dáadáa kéèyàn máa dó tẹ̀sìn nígbà nira kéèyàn ní ìsìnkọ́mọ̀ kó ní ìdódédé dáadáa níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó sì réyìn sọ fún ọ ó ti ò sí kíni ò lò á tún máa rẹ lómi tó máa sọ pé ah èmi náà fẹ́ sáyé òdìdí àfa mo ti rẹ ẹni tí ń sọ fún mi nípa àfa ó sún náà náà ní èmi náà fẹ́ sáyé àbẹ́yẹ̀ fẹ́ sáyé ni ustaz subhanallah àfẹ́sìn eléyìí ó burú jáì ká máa gbọ́ lẹ́nu ẹni tí ń pèrè ní àfẹ́sìn tọ́ ọlọ́run wa ní kàmọ́sálẹ̀ lè àpèjúwe àwọn ẹni yìí dà gẹ́gẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìyá hamil asifaro èyí tó ṣe pé ó kó àwọn ẹrù tíra àfa ó kó oríṣiríṣi tíra rọ̀jùmù fatawa yẹni ibn tẹ́míà ó kó síbẹ̀ yẹni tíra fati olùbárí ó kó oríṣiríṣi àwọn tíra tó pọ̀ wọ́n kó sérí kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ẹ rí i pé bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá di ẹrù tíra ṣé yóò wúlò fún bí wàá tí yẹn bá di tíra sínú tírélà ni ẹ dẹ̀ bí kò lè wúlò fún àlàfààní kankan ò lè ṣe kò lè sáǹfààní fún yọkàn máa rò kíni bẹ́ẹ̀ náà làpèjúwe àwọn tó ṣe bí kẹ́ni wọ́n ní ìmọ̀ àmọ́ ìmọ̀ yìí wọn ò lò síbi tọ́lọ̀ ní kí wọ́n lò sí ọlọ́ọ̀ni ẹ̀ yàtọ̀ ẹ̀ ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ nínú àwọn ẹranko àfàtọ́wọ́ àfàtí islam tí ọ̀pọ̀nlé lójú méjèèjì ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ nu bẹ́ẹ̀ ṣe rí nu ọlọ́ọ̀ni bí isa masalule kọ́ọ̀mi alẹ́dí ní kàdàbù bí ayé àti láàyè ọlọ́ọ̀ni ṣíọ́ àwọn ìjọ tó ṣe pé kíni wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ nítorí pé gbogbo ẹni tó bá nímọ̀ kan ni kódà tó bá jẹ́ sí pé ní tọ́ ọkàn kọ́ náà ni kí wọ́n ní irun o ọ̀ràn èèyàn ni tọ́ ọba ti lò ó torí pé táwọn sọ yìí kì í sọ pé àfànìkan ló bá wí o gbogbo ẹ̀yin ya aláta iye elépo iye onímọ̀ọ́gí bàbá tẹ́lọ̀ bàbá mẹkáníìkì bọ̀dá fọ́gá gbogbo yín náà ni ń bá wí torí pé ẹ̀yin náà kọ́ àwọn àmọ̀ kan nínú mọ́sálásí ẹ̀ kọ́ àwọn àmọ̀ kan lọ́dọ̀ àwọn àfà ní níwáàsí tẹ́ ẹ̀ bá ti lò ó nì ká mọ̀ pé èèyàn ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́nù ọlọ́ni wàlláhu làyà àdì alikọ́ ọmọdéjọ́límìn ọlọ́ni sí ọ gbogbo àwọn tó ṣe pé kí ni ọlọ́ni òun ọlọ́run ọba ò ní fi ọ̀nà mọ́ àwọn ìjọ tó ṣe pé kí ni wọ́n jẹ́ alábòsí èèyàn ọlọ́mọsí wa ní alábòsí eléyìí ni àyà èyí tí ń tọ́ka wá sí pé ìyá ńláńlá ń bẹ àti pé aburú ńláńlá ń bẹ fún gbogbo mùsùlùmí àbí gbogbo ẹni tó pèrè láàfáà tó jáde ilé kéwú tó sì mọ ọ̀tún sósì tí ó sì tẹ̀lé àwọn nǹkan tí ọba nínú kùránì tá a bá tún wọnú sọ́dọ̀tò làárọ̀fù náà a tún rí aya ìtòtúnjọba yìí náà ń bẹ̀ ní nǹkan bíi aya one seventy five sí one seventy eight a tún rí ní ibẹ̀. ń bẹ nínú àdìsá anabi wa muhammad sọlọ́lá àlùwọ̀sálà nípa pé anabi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ anabi ní tọ́ba díjọ́ gbẹ̀dàlì kìyàmá ó ní látàzúlù kọ́dàmà abudin ìyàwó malikiyama ó ní ẹnì kankan nínú àwa ọmọnìyàn pátápátá àníyẹ ànígbò níwájú ọlọ́run ọba àní múfù sọ́tún àní múfù sósì níwájú ọlọ́run ọba àtàyòsè àlà àn àrùbáì títí tí wọ́n fi béèrè lọ́wọ́ wa nípa àwọn nǹkan mẹ́rin nínú àwọn nǹkan tí wọ́n béèrè jọ́nà lọ́hùn àní ọmọrìhì fíìmà àfúnà wọ́n béèrè lọ́dọ̀ wa nípa ọjọ́ orí wa bó o la ṣe lò gbèsè ayé wa níbo ni gbèsè ayé wa níbo la parí rẹ̀ sí níbo la bá a dé sí wọn ó béèrè rẹ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan eléyìí jẹ́ ìbéèrè àkọ́kọ́ tí wọ́n ó béèrè lọ́wọ́ wa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ó béèrè lọ́wọ́ kálukú kí kálukú wọ́n máa rántí ìmọ̀ta akọ́nu mọ́sálásí èyí tá a kọ́ lọ́jà èyí tá a kọ́ káàkiri tọ́jẹ́ ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ni wọ́n tún béèrè wá á ní ilmihi mọ́ amílà bíi anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n tún béèrè lọ́dọ̀ rẹ̀ nípa ìmọ̀ tí ó ní láyé tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn kí ni tó fi mọ̀ yẹn sí. ó ti mọ òdodo ǹjẹ́ òun lò ó ó ti mọ pé kò ká máa parọ́ sí òun sì ń pa àbọ̀ pa ọmọ pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó gidi ni sóun tẹ̀ láwọn ẹ̀sìn yẹn gbogbo àwọn nǹkan yìí ọmọ àgbẹ̀ jàǹbá ọ̀dà ṣé ìwọ náà ń lò ó láti má jàǹbá àwọn èèyàn gbogbo àwọn nǹkan báyìí àti gbogbo àwọn nǹkan tó tẹ̀ tó wá jẹ́ àwọn nǹkan àwọn dàkọ́ ẹ̀kọ́ àlẹ́ ẹ̀lmì àwọn tọ́jú àwọn wẹ́wẹ́ ìmọ̀ tó ṣe pé àwa tá a lọlé kí ó lónìí àwa la mọ̀ ọ́ àwa náà sì la àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní àwọn àwọn náà náà ṣe kíni ni wọ́n ń takò jù nítorí ayé nítorí ìfẹ́ ayé nítorí nítorí nítorí owó eléyìí ká mọ̀ àmọ̀ dájú pé gbogbo àwa tá a kéwú àti gbogbo àwa tá a kéwú tá a ń gbọ́rọ̀ àwọn àáfàá tá a mọ̀ ló ń tí ọlọ́run ọba àlá tá a kọ́ nínú ẹ̀kọ́ látọ̀dọ̀ àwọn àáfàá ni tá a mọ̀ lò ká mọ̀ pé wọ́n ó béèrè lọ́dọ̀ wa tó bá dijọ́ gbin dàrí kéámà má lè hi wọ́n ó béèrè lọ́pa owó tá a ní láyé dúkìá tá a ní láyé mìíràn ayé nàkítàsábà níbo la ti ṣiṣẹ́ owó náà tẹ̀sí kówó náà jọ wàfíìmà àǹfààkọ́ wọ́n ó sì béèrè lọ́dọ̀ wa níbo la ná owó yẹn sí ìyẹn ni pé gbogbo ọtọ lọ́wọ́ lọ́wọ́ lónìí tó di thousand ní ẹ̀ tó di million ní ẹ̀ tó di gbogbo tó kójọ káàkiri ti ń jẹ́ àwọn owó tó kójọ ni bó o lo ṣe rówó yẹn sọ́nà àlàálí ni àbọ̀nà haramu wọn bèrè lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ kẹ́nìkan kan máa máa kó wa mọ́ṣáláṣí fún wa kó wọn fún wa lásán kọ́ máa rò pa ká gbà lọ́wọ́ bàbá gbà lọ́wọ́ rẹ ni táwọ̀ mọ́bi tó ti rí ọlọ́run bá a láà mọ́bi tó ti rí yóò sì bèrè lọ́dọ̀ rẹ pé owó rìbá lọ gbà owó àràmù lọ́gbà owó alájọsẹ́kù òun ló fi ń sayé ọtí abówó tẹ́tẹ́ òun lọ́gbà wọn ó béèrè lọ́dọ̀ rẹ̀ bákan náà ibi tó wá náwó yẹn sí náà ìyẹn lè rọ́ wà láàlẹ́ gbà mí kó sì pé yẹn ò ní náà síbi tó da wọn ó béèrè lẹ̀ wa wà á ń jésùmíhi fíìmà abùláwò wọn ó béèrè lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé ara tọ́lọ́wọ́n bá a láà fún ọ agbára tó fún ọ nínú ara yìí gbogbo nǹkan yìí níbo ló lò ó sí kí ló fojú rẹ wò kí ló fẹ́nu rẹ sọ. So kí lọ fọwọ́ rẹ ṣe níbo ló fẹsẹ̀ rẹ rìn lọ àlàáfíà tọ́lọ́wọ́n bá àlá tó fún ọ níbo ló lo àlàáfíà yìí sí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá àlá ni wọ́n béèrè ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni sahih mu ẹ̀ yanni sahih tirimisi gẹ́gẹ́ bí ó sì wà nínú àkọọ́lẹ̀ yìí tí alimami alalbani rahimahullah tí wọ́n sì ní hadisi yìí ó fi ẹsẹ̀ rìn lẹ̀ púpọ̀ eléyìí jẹ́ kan nínú àwọn hadisi tá a tún fẹ́ káwò òun ni ọ̀rọ̀ tí àfáwà muhammed mẹjábàlì tí ti ọsọ ó ní sayabula alukur'anu fesodori akiwami amị thawbo fayatahafat ó ní kuraani tẹ́ rí yẹn àwọn èèyàn kakọ wọn sì mà kuraani yọ gbó nínú gbáyà wọn wọn kà kọ́ ìmọ̀ yìí ni yọ padà gbó nínú gbáyà wọn gẹ́gẹ́ bí aṣọ ṣe máa gbó tó gbé tó bá gbó tán jábọ́ yọ wọn ó ní yẹkọrọ ónahu wọn mọ ka kuraani wàlẹ́ ayẹjidúnà láhu ṣahawatan wàlà ladà wọn mọ ka kuraani wọn ò sì ní rí adùn alukuraani oore tí kuraani máa ṣe fún yàn àǹfààní tí máa sọ tí máa ṣe fún yàn ìtẹ̀lódodo ìmáwùwà bọ́lọ́wọ́n ọba aláàṣẹfẹ́ káwùwà wọ́n bẹ̀ lọ́dọ̀ ya wa aisha pé bóun ni wà nábìsírí oníkàánà kólókòó alukur'an wọ́n ní ìwà ànábì náà ní kùránì àwọn èèyàn ara kùránì lónìí àwọn mùsùlùmí lọ yàtà rẹ̀ jù nísìn àfa àwọn gan ni wọ́n ń dà lóru yorùbá jù ó ti yé tába ti kàtà àwọn kan àwọn elédè kan ẹ̀rí pa àwọn mùsùlùmí ṣe kíni àwọn lọ́pọ̀ jù náà ti ń ṣe kíni tí wọ́n ń fìtí náà nínú lóyè àwọn onídàá sílẹ̀tì rú ẹ̀rí ẹ̀ máa gbọ́ túndé ẹ̀ máa gbọ́ mikaela ẹ̀ máa gbọ́ suleimanu ẹ̀ máa gbọ́ sharafa nínú àwọn ti ṣe kíni tí wọ́n da sílẹ̀tì rú káàkiri náà nìyí àwọn eléyìí torí ìdí eléyìí ni pé àwọn yẹn wọn kakọ̀ọ́ra ni wọn ò ní rí adùn rẹ̀ wọn ò ní rí àǹfààní rẹ̀ yẹlẹbàṣúná jùlọ dọ́ani alakolo bidhab àfàwà muhadama jabal ìkànnú àwọn ọmọlẹ́yìn anabi sọlọ́lá àlùwàsálà ni onítẹ̀ bá rí wọn aṣọ tí wọ́n máa wọ̀ aṣọ wọ́n máa wọ aṣọ bí aṣọ àwọn àbí aṣọ bí aṣọ tá a ṣe látara irun rànkúnmí tá a ṣe látara awọ rànkúnmí àbí tá a ṣe látara awọ awọ àgbò òun ni wọ́n wọ̀ wọ́n mọ̀ wá wọ̀ sínú ọkàn ọkàn tó ṣe pé kí ni ó burú jáì bí ọkàn kókò òun ni wọ́n mọ̀ wọ̀ sí wọ́n kàn ń wọṣọ ni wọ́n kàn ń múra ni àfa ọkàn wọn ò da ọkàn wọn dọ̀tí. muhazọmọjábàlì ní àmàlòhùn tọ́màrún ìgbésẹ̀ iṣẹ́ wọn tí wọ́n ń ṣe láyé wọ́n fi ń lérò ni tọ́ba kírun ní àfa onítajẹ́t tọ́ba ṣe wáàsí ní onítajẹ́t ó ti lówó tí ó ṣe kí ni tí ó gbà wọlé ọba lọ báyàn kó máa ó ti ní tájẹ́tì ẹni mò ń ka owó yẹn bẹ́ẹ̀ sí máa ṣe ń kó síbẹ̀ fifty naira mẹ́jọ lọ́wọ́ àánú rẹ̀ one thousand mẹ́wàá lọ́wọ́ àánú owó yẹn ká kìló mọ́ yàn ká kúrò mẹ́ ọtí ọkàn lọ ṣe kó máa fáwọn èèyàn bá wọn gbó kọjá àdè ni kò torí ọlọ́run ọba kò fi lọ gbogbo iṣẹ́ wọn tí wọ́n ń ṣe wọn ní tájẹ́tì pẹ̀lú ẹ̀ láàyò kọ́ létòho káwòfòn ó láwọn iṣẹ́ wọn tí wọ́n ń ṣe yìí àwọn èrò wọn yìí kò síbẹ̀rù ọlọ́run ọba àlá tó ṣe kíni tó wọnú àwọn èrò yìí wọn kàn tán wọn kàn kàn lérò tí wọn lọ ni wọn ń bẹ ẹnu wọn àfàwọn muhammed jabal ni nkọsọrù níjọ tí wọn bá ṣiṣẹ tí wọn ṣàṣe ètò níbi iṣẹ ẹtọ lọhùn tí wọn ò mójútẹsìn ọlọhùn tí wọn jàǹbá tí wọn parọ tí wọn bàtà àwọn èèyàn jẹ tí wọn da nǹkan rú tí ó sì yẹ kí wọn dàrú tí wọn jẹjà la tábà ṣe tán táwọn èèyàn bá ń bí wọn kọ́ọ̀lù sanabulukun ni a padà sí jù bẹ́ẹ̀ lọ a tó padà sí jù bẹ́ẹ̀ lọ. wàyí ni ba saburuni tán ba saburuni ni tí wọ́n bá saburú ni tí wọ́n ṣèbàjẹ́ tí ẹ̀kọ́ máa banújẹ́ kọ́dà wọn ò ní kàkún kankan nítorí kọ́dà ni pé sayogo farulana wọn kọ́dà sàforíjì fún wa eléyìí náà ní sáṣẹ yìí lọ́wọ́ máa wá wò ó ti yé wàláyé eléyìí ń ṣẹlẹ̀ káàkiri lọ́dọ̀ àwọn tí wọ́n fira wọn ti cbs lójú méjèèjì àtàwọn tí wọn ò fira wọn ti cbs mejeji mo ti rí èèyàn ti ń sọ fún mi tọ́jú àfa aláì tọ́jú àfa oṣù náà náà ló pé rẹ o wọ́n sọ fún mi pé màá ṣẹ lọ́hùn màá sì túba màá ṣẹ lọ́hùn màá sì túba subhanallah kí la fẹ́ sọ kátó alẹ́ àwọn tó ti pé àwọn tí ẹ fi bì kankan rántí pé àwọn tí ẹ fẹ́ sẹ̀sìn ọlọ́run lójú méjèèjì ntọ́kàn tí ẹ kàn wọ́n òun náà ni kí wọ́n ṣe mo sì fi gbádùn. àfàwà muhammed jabal ó ní iná láàánú ṣèkìbìlá ṣèyà ó ní tí wọ́n mọ̀ sọ ni pé wọ́n sọ oríjì wọn àkúṣẹ́bọ ìṣàṣẹ́bọ ṣèbí rọ ọmọ pa ìsá àṣẹbọ ṣebí owó àràmù mọ jẹ ìsá àṣẹbọ ebi mọkàn kówó ló jẹ lásán ni. eléyìí ọ̀la aburú ni aburú ńláńlá ni torí ẹ káwa tá ká máa wò ó ọ̀dà ó débi ẹ̀sìn ọlọ́wọ́n ọba náà àwọn èèyàn máa ṣe bí díà wọ́n máa fi ṣẹ̀sìn ọlọ́wọ́n ọba gbogbo tí ò sínú ẹ̀sìn ọtí ni wọ́n máa mú wá wọ́n ní àṣà àṣẹbọ àṣà àṣekínní kan ẹ̀sìn ká ẹ̀sìn rí pé kínní yìí ò rí wọ́n ní eléyìí ni nínú tí máa sọ̀yàn di ẹlẹ́rìí bún wájú ọlọ́run ni ẹ̀rí tá a bá wá ń sọ̀rọ̀ nípa ká ṣiṣẹ́ pẹ̀lú mà ó ní ipò oríṣiríṣi ipò alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ mójútó níbi nínú ipò ìmọ̀ tá a bá ń sọ̀rọ̀ bí ká ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ àwọn nǹkan bẹ tó ṣe pé tí èèyàn ọba ìmọ̀ yìí téèyàn bá ti ní ìní òun ni ó ta bá lòmọ̀ yẹn ni òun ni ó jẹ́ ká sì máa wà lérí ìsìláàmù onírú àwọn ọgbọ̀n ìmọ̀ ìṣe ọlọ́run ba lẹ́yọ̀ kan tó so nínú ìjọsìn rẹ̀ ni àbí nínú àwọn iṣẹ́ tọ́lọ́run ba aláǹṣe ni àbí nínú orúkọ rẹ̀ ni bákan náà ìmọ̀ kan tó ń bẹ kájìnà sí gbogbo àwọn kan tó ba ẹ̀sìn jẹ́ pátápátá àwọn nàwákìlò islam ìta ti kà fúnra wa rí bóyá bí ọdún bíi mẹ́rin sẹ́yìn àta kà fúnra wa pé nàwákìlò láhìláhìlọ́lọ́ àwọn ìmọ̀ eléyìí ni dandan ni kí mùsùlùmí ó ṣiṣẹ́ tọ̀ bíyàn bá ti ṣiṣẹ́ tọ̀ tó bá fi lè fi í lẹ̀ àbírò àwọn ọ̀rọ̀ gbàgbọ́ yìí fúnra kó mọ̀ pé tóun bá yí ìkan bá yẹgẹ fóun nú ẹ̀ òun ti dìgẹ̀ fèrè nù kódà kéèyàn mọ wá kílèmù pé mùsùlùmí lòun kò lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí ni àwọn ìbáyàn jatare rẹ̀ míyàn ọba ti sẹ́yìn nìkan mọ̀ pé islam ń fèrè sọpọ́n ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó bá kú ni ó kú sínú yà ó kú sínú iná ọlọ́run ọba láàánì tó ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé eléyìí dandan lòun òun làwọn nǹkan tá a mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba pé dandan lélẹ́yìí àmọ́ kì í sọ̀rọ̀ àwọn tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn bíi ká sọ pé káyọ̀sàká ká má parọ́ ká má má jàǹbá gbogbo àwọn eléyìí náà ní dandan ni kí mùsùlùmí kọ́ tẹ̀lé yín sì máa jẹ́ kéèyàn jẹ́ kan nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ni àmọ́ tá a bá rẹ́ nìkan ni tó bá yapa sí eléyìí tí ń mọtí yóò máa jẹ́ kan nínú ẹni tí yóò máa jẹ́ òsọ́tòlùmùwàhídìn àwọn ẹlẹ́sẹ̀ nínú àwọn tó ṣe pé kínni wọ́n ń fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ bí yẹn bá wá ṣerú eléyìí à ní pèǹgé fèrè o àmọ́ ó súnmọ́ kọ́lọ́run ọba ló fìyà jẹ́ à ń bẹ̀rù kọ́lọ́run lọ fìyà jẹ́ lálẹ́kẹ̀ẹ́ àmọ́ torí pàdé ohun tọ́lọ́run bá ṣe ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá parọ́ àbẹ́ ẹ bá jàǹbá àbẹ́ tẹ̀lẹ́sìn ọlọ́run ọba àwọn nǹkan tó jọ̀ràn yàn á ọ̀rọ̀ yín bẹ lérí ewu níjọ́ gbẹ̀ndàlẹ̀ kìámà eléyìí ni àmọ́ kò lè sọ wá di gẹ̀fẹ̀rí yàtọ̀ sí ìròrí táwọn kan ní nínú ọpọlọ wọn tó ṣe pé wọn wò pé bẹ́yàn bá tó bá ṣèkó mọ lásán tó pèyàn síbẹ̀ ó ti di gẹ̀fẹ̀rí àwọn eléyìí náà sì ń lẹ́ra wọn mọ́súnà àwọn eléyìí oníranù làwọn yẹn o àwọn eléyìí oṣooṣúnà tí wọ́n mọ̀ pa àwọn yẹn gẹ̀fẹ̀rí torí pé wọ́n dẹ́sẹ̀ eléyìí kọ́ni tí à ń sọ àmì eléyìí ni dandan ni ká ṣe bíyàn bá dẹ̀ ti sa àwọn nǹkan tó bá jẹ́ tó bá jọ̀ràn yẹn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni àtìyàn ah, òṣìṣẹ́ tó wọ́ọ̀ṣe rẹ̀ ó lè jẹ́ nǹkan tí ó ṣe sábà bí ìyá fún yàn níjọ́ gbìndàlẹ̀ kìyàmà eléyìí jẹ́ ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀sìn wa àwọn làwọn nǹkan tó bá jẹ́ alimustahabat àwọn nǹkan tó ṣe pé àṣe ìṣe àṣegbọ́ rẹ ni bí ká gbàwé ẹjọ́ thursday bí ká gbàwé ẹjọ́ monday bí ká bí ká kínáfìlà lẹ́yìn irun yàtọ̀ sínú ọ̀ràn yàn àwọn eléyìí ni ìmọ̀ kan ni téèyàn bá mọ̀ téèyàn bá ṣiṣẹ́ tó wọ́ọ̀sì rẹ̀ téèyàn ò lò ó nǹkan téèyàn ṣe èyí nǹkan téèyàn ṣe èyí ni kò lè sọyàn di ẹni búwájú ọlọ́run ọba àlá nítorí pé kí ni ó fi náfìlà ẹ̀yìn rúnlẹ̀ kò kí àmọ́ kò ní jẹ́ kan nínú àwọn èèyàn rẹ lójú méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọba àlá nítorí pé kí ni kò sáwọn sí aláṣẹgbọ́ rẹ torí ìdí eléyìí jàmọ́ irú mọ́ eléyìí tábàjẹ́ pé yẹn bá fi lẹ́ni ọlọ́run ọgbà rẹ lọ́jọ́ thursday ni àbí kò ṣe sàárà ni eléyìí ò ti ti àmọ́ torí ẹ̀ tá àmọ́ búyàn lélẹ́rí àmọ́ gbogbo ẹni tó bá jẹ́ kó fẹ́ kí iṣẹ́ òun lékún níwájú ọlọ́run tó sì fẹ́ kí ipò wọn ga sí lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tó bá jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé iṣẹ́ àṣegbọrẹ náà nì nínú ẹ̀sìn pàápàá jùlọ àwọn nǹkan tó ṣe pé tá a bá ṣe é nì ọlọ́run ó tún bá wa fi dí àwọn ayẹ tí ń bẹ níbi àwọn ọ̀ràn yẹn wa kí gbogbo ẹni tó bá kẹ̀sì kún ni kó ṣe kí ni kó ṣàmójútó eléyìí eléyìí ṣe pàtàkì gan torí ìdí eléyìí jẹ́ mọ́ mùsùlùmí à ń rọra wa kájọ jàre ká mójútó àwọn ìta àbákọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ká má bàa wá jẹ́ kan nínú àwọn tó ṣe bí kíni tí wọ́n jẹ̀yà ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlá àfáà wa abubakar ọdí ọlá ọta àlá ni níjọ tó fẹ́ sọláìsì tó fẹ́ kú láyé ọ sọ ọ̀rọ̀ kan fún umar ọmọ katob ọ̀rọ̀ yẹn gùn díẹ̀ nínú tó wá sọ ó ní pé ìwọ umar lọ mọ̀ pé ọlọ́wọ́n ọba àlá ó láwọn iṣẹ́ kan tó fẹ́ ká ṣe tí máa gbà lọ́sàn tí ò ní gbà lóru ó láwọn kan tí máa gbà lóru tí ì gbà ní alẹ́ ó ní wàá lọ mọ̀ pé kò sẹ́nìkan tí ó yan náfìlà fọlọ́wọn ọba ọlọ́run ò ní gba náfìlà rẹ̀ àyè àfìgbà tọ́ba tó ṣe ọ̀ràn yàn ó ní lọ màmá dájú pé wà ìnà máa sákò láti máa wà zéènù máa sákò láti máa wà zéènù hùn ìyá òmàlìkì yá mà lọ́ọ̀mọ̀ páwọn tó ṣe pé iṣẹ́ rí wọ́n wúwo ó wúwo lọ́jọ́ gbẹ̀ndàlẹ̀ kìámà kò sí ntọ́fà sísẹ́ rí wọ́n fi wúwo iṣẹ́ rí wọ́n wúwo ní bìtìbá ìhìmọ̀lá hakọ̀fì dúnìyà wọ́fẹ̀kọ́lẹ́hì àlẹ́hìm ntọ́fà sísẹ́ rí wọ́n fi wúwo ní pé wọ́n tẹ̀lé òdodo láyé ni o wọn wọn jàǹbá o ìyẹn ló sì fà á ti sẹ́ yìí ṣèkínni tó fi tẹ̀sùn wọn ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wàhùkọ́lì mizani láàyò dàwọ́fì ìlàlẹ̀ àkọ́ àfàwà abubakar sadiq ó ní ọ̀tọ̀ fún ọ̀tọ̀ fún scale ètò sọ pé wọn ò fi síbẹ̀ tó ju iṣẹ́ dáadáa lọ ó ní wàá tún lọ mọ̀ pé àwọn èèyàn ní lálùkìyàmà iṣẹ́ wọn kò sàdédé mọ́tẹ́sùn wọn ju pé wọ́n fi àwọn iṣẹ́ ìbàjẹ́ síbẹ̀ wọ́n ń tẹ̀lé ìbàjẹ́ lọ láyé eré ló fà tìfisẹ́ wọn fi tẹ̀sùn wọn. oníbàkan náà wàhó kọ́lé mizani la yóò dàgbò fi hiya ọmọ kìyàmà ilà albátìlù ànyẹ̀kú na kàfífà ọlọ́tọ́ fún ọtọ́ fún skéèlì yìí tó ṣe pé wọn ò fi síbẹ̀ àyàfi bàjẹ́ kíru skéèlì bẹ́ẹ̀ kọjá skéèlì tí ò ní wúwo lọ́dọ̀ ọlọ́run bàálà ní ìparí àwọn sálàfo wa àwọn ẹni síwájú wa àwọn máa ń gbìyànjú gbogbo tábà ti mọ̀ nínú mọ̀ òun ni wọ́n máa ṣe gẹ́gẹ́ bí àfàwà hasan basiri bí wọ́n ṣe sọ náà rọ̀ wọn pé àwọn èèyàn láwọn àsìkò àwọn ni wọ́n bá ti kọ́ ìmọ̀ kan ní ẹ̀ ní pẹ́ tẹ́ máa rí nǹkan yẹn nínú bẹ̀rù wọn nínú mọ̀nà wọn lérí ahọ́n wọn nínú ojú wọn nínú ọwọ́ wọn lára tí wọ́n máa tí wọ́n máa ń ṣeré léyìí eléyìí lọ́fà tí a fa wa amúr bùn kọ́ìs àsùkú ní tòfisọ́ náà rọ̀ rẹ̀ pé ó ní ìsàsẹ́mí ìtàbílẹ̀ káyìrì tó bá ti gbọ́ dáadáa kan fa àmàlìbíhì fa àmàlìbíhì yà á ṣe dáadáa yẹn wàlá òmùrọ̀ wà hídà takùn mi àhàlìhì tó bá jẹ́ pé o bá ti ṣiṣẹ́ yẹn ni kódà tó bá jẹ́ pé ẹ̀kan náà lọ́ba ṣe nù gbèsè àrọ̀wá lọ́kùnrin àti lóbìnrin ká gbìyànjú ká mójútó àwọn iṣẹ́ wa kọlọ́mọba kọ́mọ́sá àṣẹ nírọ̀rùn kó jẹ́ àṣẹ tọ́ ọmọ wa subhanakallahumma abiyamdik ashadu allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk adúgbò fún ọlọ́wọ́n ọ̀rọ̀ nípa ìṣiṣẹ́tọ̀ ìmọ̀ náà ni tí wọ́n ti sọ fún wa ah, kí ni tó bá àwùjọ jẹ́ lénìí tó tó àìṣiṣẹ́tọ̀ tí àwọn èèyàn mọ̀ alukurani ó clear ó ṣàfilọ́lẹ̀ àwọn nǹkan tó pọ̀ àmọ́ tóun ti bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé àwọn ò ní ṣe náà ni àmọ́ tẹ́ bá rí i pé wọ́n ń pè àwọn èèyàn sí ọmọ sọpọ́ lọ́n sọ pé ànábì sọ pé ìwọ tó sọpọ́ lọ́n sọ pé ànábì sọ pé síwọ náà ṣe àbá náà tá à ń gbọ́ ṣàárọ̀jú mu fi ṣiṣẹ́ gbogbo eléyìí nínú àwọn kan tó ṣe wípé yóò ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ gbé dàlùkì àmọ́ ọlọ́mọdé kémi àti yín sínú wọn ẹ ká ṣiṣẹ́ tó ń tá a bá ti mọ̀ ó kéré ó pọ̀ ni bá a bá ṣe lágbára mọ́ torí ntọ́lọ́wọ́n bá fẹ́ náà nìyẹn tọ́lọ́wọ́n bá fẹ́ ìgbọ́rọ̀ sí lẹ́nu àti ká máa ṣe kí ni o ká máa juwọ́lẹ̀ fún òfin rẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtàn wuyì ọlọmọṣáájú ó ṣàǹfààní fún wa àti agbóhùn wọn tán sí àná ní fadila tó ṣe kábù musa ibrahim ibn saleh ọ̀gánijà kọlọ́mbà kí mọ́ṣábà lọ́ra ẹ̀mí wọn lórí dáadáa àwọn tó ń tọ́jú ètò yìí tí wọ́n sì ń finance tí a fi ń gbọ́ ní gbogbo ìgbà kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kó mọ̀ṣá máa bá wa pẹ̀lú wọn mọ̀ṣá bá dúró tì wọn gbọ́n tí ń bá wọn lọ́kàn jẹ́ ọlọ́mọṣá bá sọ ẹ́ dídùn fún wọn. ẹyà pé a fẹ́ béèrè ìbéèrè ẹja pé fàdílà tó ṣe sórí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ wọn zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five jamari tí ètò yìí lákọ̀tún lọ́la pẹ̀lú ògo ọlọ́wọ́n bá musadik ibn zakaria ibn sa'ad ọmọdé ló ń dágbére kéfà salamu alaykum wa rahmatulahi wa barakatuh. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabiwa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ yẹ ilé kí ó madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé kí madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí ó madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sàdáwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten Ayegun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.